òbí lápò ọ̀rọ̀ ní yọfà lápò ọ̀rọ̀ rere òun ni kò jẹ́ kó máa ti ẹnu ẹ̀ jáde torí pé àmọ̀gbà tí áńgẹ́lì tó ń pire ẹ̀ tó ń kọjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe mọ̀ wípé ẹnu báyìí òun lẹ̀bọ tọkọtaya ẹ sọ̀rọ̀ rere síra yín káyé yín kó lè dùn títí dọ̀lẹ́ òbí ẹ fẹnu sọ̀rọ̀ rere sí àwọn ọmọ yín ẹ̀yin náà ti mọ̀ wípé ńgbà tó bá jí làárọ̀ tó wà wọ́n mú ẹ tó o pé pé lágbájá ayé àdá ìwọ ọmọ olóríire kí ló ń ṣe ẹ òbí mi wọ́n ti káṣà pé òkè ó bóyá ẹ ti ẹ̀rọ ọmọ yín iṣẹ́ ni ọmọ yín ò tètè dáhùn ni àbí kankan ṣẹlẹ̀ ẹ ti wọ́n lé pé jọ́ nítorí ìtọ́ ọlọ́run jọ́ nítorí ìtọ́ ọlọ́run ṣó o mọ ìgbà tí áńgẹ́lì tó ń píre kọjá ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé ohun wa yìí ẹ jọ́ nítorí ìtọ́ ọlọ́run ẹ máa jẹ́ kí àwọn tó ń gbóhùn ẹ ṣe mọ̀ pé olúgbóhùn wà ẹ jẹ́ kó máa gba nǹkan tó da lẹ́nu wa kí gbogbo nǹkan tó da yẹn náà kó lè máa ṣẹ mọ́ wa lára bẹ́ẹ̀ dẹ̀ ni wípé nàìjíríà wa yẹ lómi tó bá wàá wo gbogbo bí nǹkan ṣe lọ́mọ ò pé àìlú ò da ẹ nàìjíríà ò da èpè yá ẹ jọ̀ọ́ ń tìtorí tọ̀lọ̀ ẹ máa ṣàánú ìlú ta wà yìí náà yìí náà ti mọ̀ pé ọ̀run yabọ̀ ẹ ọ̀run máa wó kò kí ń ṣọ̀rọ̀ ẹnìkan tó o bá ń wọn nàìjíríà eléke bí nǹkan tẹ̀ tún ṣe da tó nù ẹ̀ yìí kí má sàn dàkejì ìwọ náà mọ̀ pé ìwọ gan àrà tún rọ bọ́ǹbù lọ́wọ́ ni ẹ máa kọ́ ẹ bí ẹ ṣe máa máa gbàdúrà fún ìlú wa náà má má má má wà síńjì ó ti yẹ má kọ má jẹ́ kí má má wùwà ìmọ̀ tara ẹni nìkan ó ti yẹ tó bá ṣe ń gbàdúrà god bless me ìwọ náà máa sọ wípé god bless Nigeria ó gbọ́ bó lórin kan ṣe kọ́ ni ó ní èmi èmi èmi èmi èmi ni màá ṣíwájú gbogbo wọn ó ti yẹ bó lóríire pé one thousand okay àyìnkẹ́ Kújọ́rẹ̀ ló máa wà níwájú máì tí bí ìfẹ́ <laughs> bẹ́ẹ̀mi ṣe ń kọ tèmi bẹ́ẹ̀ náà ni kí ìwọ náà ṣe máa kọ tiẹ̀ fẹnu sọ̀rọ̀ eré tó dá sí rẹ̀ jàyè nígbà tó bá dẹ̀ ti wá fẹnu sọ̀rọ̀ eré tó dá sí rẹ̀ jọ́ nítorí bá sọ yé tọ̀tà straight back to sender ni ah, ah, ọ̀tá ń sọ nǹkan míì ìwọ dẹ̀ ń sọ nǹkan tó da mọ́ rẹ lára wo gbàgbé tọ̀tà tí wọ́n ló máa jẹ́ láṣẹ Èdùmàrè lágbára ọlọ́run ẹ wo nǹkan rere nǹkan ayọ̀ òun ló máa máa mọ́ mi òun ló máa máa mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ẹ tún wò pé òkè àìkẹ́rì ó máa tó ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ wo Kúnlé Ìdáná ni à ń bá káàkiri ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé tá a bá ti rọra lọ fún sáà díẹ̀ bẹ́ẹ̀ ah ah a tún ṣe kí ni a tún lọ gbé àwọn nǹkan wa lọ́tún ọ̀tún náà ti mọ̀ pé agbó wa tó bá fẹ̀yìn rí báyìí agbára ló lọ gbé wa a tún ti gbágbára wa ó ti yé yín Miliki Express lè tó mọ́ kí gbogbo ojú tó wò mí kú dédé àsìkò yìí nínú àsìkò ẹ ti mọ ibi tí mo ti ń dúró ẹ ti mọ ibi tí mo ti ń yọ fanda ẹ ti mọ ibi tí mo ti ń gara tó ti yé yín lórí Orísun original number ẹ ti mọ̀ pé Orísun wa yìí kò sẹ́gbẹ́ ah, ah, ìwọ náà ìwọ náà ìwọ náà filẹ̀ bó ṣe ń wò mí lé yẹn ó ń ṣe ẹ́ bíi pé kò kọ̀ yọ mí jáde nínú amóhùnmọ́ rẹ̀ kò lè mọ bó ṣe clear tó ní ẹ̀yin náà ti mọ̀ pé àgbẹ̀fórísùn ah, tá a bá sọ àṣà ìṣe ẹ ti mọ̀ pé kò sẹ́lẹ́gbẹ́ orísun làgbà lágbára ọlọ́run ọlọ́run tó dẹ̀ ti gbé wa ga àní wálẹ̀ láṣẹ Èdùmàrè ìwọ náà ọlọ́run máa gbé wọn náà ga ẹ̀yin tẹ́ ti ga ẹ̀ ní wálẹ̀ ẹ̀yin tẹ́ dẹ̀ ń gbàdúrà pé kẹ́ ẹ ga lágbára ọlọ́run lágbára ọlọ́run ẹ̀ ní wálẹ̀ gbogbo ẹ̀yin tèmi iléeṣẹ́ ti rẹ́dì fún mi lẹ́yìn tó rẹ̀ ti mọ̀ pé táyìnkẹ́ bá ti gorí ètò mo máa ń dìwà ni ó ti yẹ yín kò ń ṣẹrù wèrè iná ti mọ̀ pé irọ́ táré kan kò ń di tiẹ̀ láàbọ̀ àmọ́ kí n tó tún tẹ̀síwájú èyí náà ti rí i pé ọdún tá a wà yìí hmm, a ti wà ní oṣù kélo báyìí a ti wà lóṣù keje kúrú kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún yìí tún ti ń lọ jọ nítorí ọlọ́run twenty twenty twenty twenty mò ń pè ó dẹ̀ ń ṣe gbìn lẹ́nu mi twenty twenty la wò lọ́kàn yìí má jẹ́ kẹ́nìbọ̀dì má jẹ́ kó waste time ẹ̀ tó bá ti rí pé òun tẹ̀lé bọ̀bọ̀ yẹn o ti wò pé bọ̀bọ̀ yẹn nǹkan tóun expect látọ̀dọ̀ ẹ̀kọ́ ló ṣe fẹjọ́ tètè jálẹ̀ má jẹ́ kẹ́nìbọ̀dì kọ́ ṣe kí ni kí wọ́n waste time ẹ̀ tó bá rí pé òun tẹ̀lé bèbí yẹn ó dẹ̀ wò pé ah bèbí tí mo lọ ń tẹ̀lé yìí kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ jọ́ nítorí ọlọ́run twenty twenty ti dé tán má jẹ́ kí anybody waste the time ẹ̀ iṣẹ́ kan ló wá ń ṣe gbogbo kan tó yẹ kó máa rí nídìí iṣẹ́ yẹn ò rí bóyá kò ń ṣọ̀nà ẹ̀ jọ ń ọlọ́run tẹ̀síwájú má kàn máa bá wọn forí tì í ṣá tó bá ti wò lọ́tún lọ́sì tó wò síwájú tó wò sẹ́yìn torí pé ó dàbí pé kinní kò fẹ́ bá súrẹ̀ ẹ lọ jọ ní ti ọlọ́run má waste time ẹ̀ torí twenty twenty ló tún ti ń bọ̀ yìí ká tó díjú ká tó là <laughs> twenty nineteen ó tún ti lọ lágbára ọlọ́run ọdún yìí kò ní lọ lásán ní ayé mi kò dẹ̀ ní lọ ní asán nílé ayé ti tẹ̀yìn náà gbogbo ẹ̀yin tèmi nílé ẹ ti mọ bí mo ṣe máa ṣe fún yín ní gbogbo ọjọ́ tèmi lórí Miliki Express entertainment news ohun bẹ́ẹ̀lẹ̀ yé music video review mi gbàǹkọ̀gbìn ni tábà tí wọ́n sọ social media gist ìyẹn gan ó lékenkà ó peléke àmọ́ ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ètò máa máa tẹ̀síwájú ní pẹ̀rẹ̀ ẹ ti mọ̀ lórí Orísun àwa máa ń <laughs> eh, killing dem ni a máa ń pa wọ́n tán ni pẹ́pẹ́ dẹ̀ngà a máa ń fún wọn tán ni ẹ jẹ́ ká killing dem by Burna tá a bá máa padà dé yéye ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́ ó yẹ ká máa sún kẹrẹfà kẹrẹmù gúlùmù kẹ yes kẹ mo lérò pé ẹ gbádùn orin Burna Boy pẹ̀lú Zlatan oyè yín killing dem ẹ wà lè pariwo <laughs> i can't shout it's not my hobby yes so a lè pariwo lórí Orísun ẹ̀yin náà ti mọ̀ pé ah, ah, à ń pa wọ́n lọ ni pa wọ́n ní nǹkan tó dáa ni mi sọ ní nǹkan tó dáa tẹ́ bá sọ pé yàn à ń pa nǹkan lọ à ń pa wọ́n ẹ̀ mọ̀ ah, wọ́n wọ́n tún wò pé aṣọ́nà ló dẹ̀ ń ṣe yìí ẹ̀yin náà ti mọ̀ náà bó ṣe ń lọ sí the house lórí Miliki Express gbogbo ẹ̀yin tèmi lé mo kí n káàbọ̀ padà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n máa mu ní wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́tíkálì lórí ti abala entertainment news ẹjọ́ ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ lágbo kí ló ń ṣẹlẹ̀ ní industry hmm, hmm. tá a bá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ no mi lè sọ pé ọ̀dọ́mọdé ọ̀dọ́ làǹgbà torí ah, ah, wọn ń ṣe ọmọ kékeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tó ti kọjá ogún síwájú wọn ń ṣọmọ ọ̀dọ́ làǹgbà nínú industry music industry wa kẹ̀tẹ̀ tó ro ẹni méjì ah, ẹ máa ka Wizkid ẹ máa ka Davido gbogbo àwọn èèyàn náà dẹ̀ lọ tí ń ro látọjọ́jọ́ pé òkè a ti mọ Wizkid yes Wizkid morin kọ ó dúró re ó oh, Davido àá ah, ah. bàbá bẹ̀ ó bí o òun náà morin kọ ó dúró gbogbo iná lẹ ti máa wò lọ́tún ló sì pé àbí ṣe ẹ̀yin ò kí imagine pé kí Wizkid àti Davido kí wọ́n jọ kọrin pọ̀ ó ń rókìlọ̀ kọ́ ẹ̀yin náà bì bẹ́ẹ̀ ni àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Wizkid àti Davido àwọn náà ti wá forí rorí wọ́n fọwọ́ wọ̀wọ́ wọ́n ní pé ókè ẹ jẹ́ ká serve àwọn tiwa bó ṣe ń gbóná fẹlifẹli àwọn méjèèjì ti ṣetán láti kòlábò hmm, ẹ jọ bó olórin yẹn ṣe fẹ́ rí gangan náà <laughs> ẹ wò mí ò lè wait mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ̀ wà lé náà yín gan ti imagine àbí hit ni ó ti eyín a máa fẹ́ jó pa bẹ́ẹ̀ ni Wizkid àti Davido wọ́n ti forí rorí wọ́n fọwọ́wọ́rọ́ wọ́n fojú wojú wọ́n fetí wetí wọ́n ti ń wò pé okay it's high time àwa náà a máa ṣe collaboration fún gbogbo àwọn olólùfẹ́ wa ẹ wo ẹ kú ojú lọ́nà síwájú sí ní abala entertainment gbogbo wa náà la mọ id kabasa bí mo ṣe dárúkọ yẹn ó ń dún àbí ó ń ring <laughs> ẹ ti mọ̀ pé id kabasa tá a bá sọ̀rọ̀ àwọn àgbà pé kó máa produce àgbà producer ni wọ́n tábàdé wo gbogbo gbà yẹn láti bíi two thousand and seven wọ two thousand and eleven nígbà tí nice tó ṣì ń hot mi ní nice hot wọn sí ẹjọ ẹ má ṣe mi ọkẹ má ní àyìnkẹ dúró sórí ètò ó lọ sọ pé nice hot nice ṣì hot àmọ́ nígbà tí nice ṣẹ̀ṣẹ̀ jáde ń gbà yẹn tẹ bá gbọ́ ẹjọ ẹjọ yé id kabasa nǹkan tó bá wọ anybody ló lè fẹ́ ni wọ́n sọ yẹ́sọ yéè ọmọ òrànyàn ọmọ ti wọ táwọn ọmọ wà lórí Orísun ọmọ wa àti jẹun lọ ó ti eyín nígbà yẹn a ti mọ̀ pé back to back gbogbo orin nice kabasa ni home producer ìgbà tó wá ẹmọ ó ṣáà gbogbo ẹmọ pé náà tẹ́yìn náà bá ti ń ṣe nǹkan lọ tó bá yẹ tí wò pé òkè ẹ ká tún sí mi id kabasa lọ sí mi àmọ́ id kabasa jáde ó gbóríyìn ó kan sára fún Wizkid kí ni Wizkid ṣe fún Hadi Kabasa rò pé ok ó tún ti tó àkókò ẹ jẹ́ kí n ṣe orin kan jáde ó dẹ̀ gba Ọlámídé láago pé ẹ ló ẹ ó yá ọmọ ìyá jẹ́ ká ṣorin Ọlámídé náà dẹ̀ wò pé ok wọ́n jọ rorí wọ́n pé ok ẹ jẹ́ ká lo Wizkid wọ́n ní pípa táwọn pe Wizkid Hadi Kabasa ni ah in fact Wizkid jọ àwọn olójú ẹ̀yin náà ẹ wò ókè Wizkid ó big nínú industry ẹ ti mọ̀ pé ńgbà mi tí wọ́n bá dẹ̀ big ńgbà mi ah, ah, kíní yẹn á máa gùnyàn pé no àdúrà tá a máa ń gbà ni pé kọ́lọ̀ máa fún wa lẹ́mìí ìrẹ̀lẹ̀ àmọ́ id kabasa jáde ó ní in fact Wizkid ṣe bẹbẹ respect yẹn ti pọ̀ jù ó kàn fún un lọ́wọ́ tó yẹ òun ni pé Wizkid tún mú fún jáde ó yá bàbá you be star now ẹ wá ya fọ́tò in fact ẹ wò Eddie Kabasa ó wà short of words pé Wizkid ó ti ẹ̀ lè lẹ́ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ yẹn ó wá jáde ó polongo parẹ́ mọ̀ pé ah tọ́mọ bá ń ṣe dáadáa ẹ máa pariwo síta kẹ máa sọ pé ó ń ṣe dáadáa so orí àmàwú á tún lè máa ṣe dáadáa sí i ní gbogbogbà Hadi Kabasa wá jáde o ó kan sára fún Wizkid pé Wizkid thank you nínú orin tuntun tí Hadi Kabasa ṣẹ́gbẹ̀dáde single tọ́tọ́rí pẹ̀lú Ọlámídé Bàdó mo mọ̀ pé ẹ̀nà ẹ̀ ti máa rórin yẹn gbọ́nà ṣe ń fi ilẹ̀ òkè ṣó ń dùn òkè ṣó ń rìn gbogbo ẹ̀yin tèmílẹ̀ àrùjù báyìí lọ ní abala títí Hadi Kabasa Wizkid and Ọlámídé síwájú sí ní abala entertainment news gbogbo alọ́la wọn skibby mayana oracle nobody can talk ẹ ti mọ̀ pé skibby náà ah, ọmọ wa ni ní orí orísun nínú oṣù yìí ẹ skibby mayana ó ṣe ọjọ́ bí ẹ tó dẹ̀ jẹ́ wípé oh, ah, gbogbo ara ẹ jáde wọn yẹ sí aki skibby mayana pé ó kú ọjọ́ ẹbí lágbára ọlọ́run ẹ̀mí gígùn nínú owó nínú ọlá ni ọlọ́run máa fi jíǹkẹ́ skibby àti gbogbo ẹ̀yin ọmọ oṣù tá a wà yìí kẹ́ má rò pé oh, ah, àyìnkẹ́ ṣé star nìkan ló ń kí ni ẹ ṣáyìnkẹ́ ò mọ̀ pé mi náà ṣe birthday lẹ́nu ẹ wo gbogbo yìí ó wà lé òun wò mí ẹ oṣù yìí lọ bí ẹ àbẹ́ni ló ń ṣọjọ́ bí mo kẹ́ iná lágbára ọlọ́run ẹ̀mí yágùn nínú owó nínú ọ̀la tẹ̀ ń fẹ́ pátápátá òun ni ọlọ́run máa ṣe fún gbogbo ẹ̀yin tèmi okay now ẹ jẹ́ ká lọ ṣe kí ni ẹ jẹ́ ká lọ jó díẹ̀ yé yé ye ye àníjù báyìí lọ ní abala entertainment news ó ní wọn ni mo wá fẹ́ jẹ́ ká lọ jó sí ẹ ti gbọ́ tó máa ń sọ pé that's how star do <laughs> ṣe bí mo ṣe ń ṣe yìí okay bíráwọ̀ ṣe ń ṣe mo ṣe ń ṣe lórí ibo lórí Orísun ẹ jẹ́ ká lọ jó sí orin skibi mayana that's how star do tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́.